àkúbọ̀. gbogbo ẹni tó bá mọ àwọn farm connect yìí gbogbo ọmọ nàìjíríà ẹ bá ní jíṣẹ́ fún wọn àfẹ́ rí wọn jọ́ mẹ́jọ gbogbo ọmọ nàìjíríà ló fẹ́ rí wọn o farm connect alàgbà orúkọ yín kí ni nǹkan tẹ́ bá wá. orúkọ mi ni Yínká Adéwọlé. kí ni nǹkan bá wá. mo mú ẹjọ́ Akeem Alasoro wá sí ibi. kí ló pa yín pọ̀. mo ra ọjà lọ́wọ́ ẹ̀ block hmm. àti iyanrìn kò dẹ̀ supply fún mi. èló lowó náà. one fifteen thousand. ọ̀dà a lè gba ń tẹ́ gbọ́ ẹ pé orúkọ ẹ̀ kẹ́dẹ̀ jù ẹ̀ tó bá dijọ́ mẹ́jọ a máa retí ẹ̀yin méjèèjì. Akeem Alasoro mi ò mọ ibẹ̀. ẹ mọ ilé Akeem Alasoro ibo lẹti ibo lọ́fíìsì ẹ̀ ibo ní ibo lẹti ń pàdé. ní Bari Bari ni ibi tó ti ní block industry àmọ́ ti kú ń bẹ́ẹ̀. ọ̀dà tó ẹ lọ bá wa wádìí dáadáa kẹ́ tó dé njọ́ mẹ́jọ gbogbo àwọn tó bá mọ Akeem Alasoro ẹ bá jíṣẹ́ fún un gbogbo tí ń yọ ẹ̀ẹ́kárì a máa retí ẹ̀ níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́njọ́ mẹ́jọ òní ó ní iléyà bọ́ sí ìjọ kejì iléyà ńlọ bọ́ sí àbá. abọ́ lórí ètò abọ́ lórí ètò ẹ̀yin lẹ fẹ́ sálọ ẹ ti sọ pé ẹ̀ ní wà ó dà hajj ni mo ẹ sọ lánàá ẹ program mi ah, mo lọ hajj lọ́dún yìí mo ní mo ní òkè kan tí mo fẹ́ gùn tí èsè ti Saudi. mo mọ̀ pé tí èsè o. Hmm. tọ́ à ń dágbére pé. nǹkan léyà lọ́wọ́ Dr. Yinka Ayefẹ́lẹ́ fún gbogbo wa nǹkan léyà lọ́wọ́ Alhaji Abolade Salami gbogbo ọmọ Nàìjíríà ẹgbà ni ẹlàjọ gba nǹkan léyà lọ́wọ́ yín bó ṣe jẹ́ nìyẹn àjẹrán jọ mẹ́jọ níbí báyìí orúkọ tèmi ni akéwùgbà gold ọmọ tẹ tẹ bá ní zero barista jẹjẹ. Nọmba tèmi ni zero nọ́mbà mi ni zero eight zero seventy eight seventy eight twenty one twenty one. princess chief mrs. orúkọ mi ni ọmọọba adéwùmí adélékè olóyè ni mí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero nine zero forty twelve thirty four seventy three zero nine zero one four one two three four seven three ó dàbọ̀ ọyá Mrs Johnson. orúkọ tèmi ni Ọlásìnbọ̀ Johnson ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero seven zero three nine zero two zero four four three. Baba, Olúbàdàn tí ìfẹ́ mi jóye o orúkọ mi ni Alhaji Dr. Ọládọjà <laughs> zero eight zero five four zero zero eight seven one two. ó dàbọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. àwa má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá tún máa wí láyàájọ́ ọjọ́ bíi tèmi. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù. ìrìn àjò yẹn ń yá náà nìyẹn ẹnjìnìà Fẹ́mi Àlàbí àwọn ló jẹ́ kẹ́ ẹ máa gbọ́ wa lọ́dẹ̀ ń tẹ gbogbo ẹ̀ tó fi ń dún pásítọ̀ Israel Olúwọlé Ezekiel wọ́n wà nínú ilé mi. and my pastor Pastor Akinkuowo Christ Apostolic Church Dunamis. Ajínrere Olúfúnkẹ́ Òjó Christ in you. àti bọ̀dá gidi Gideon Ọláníyàn. sunday àkọ́kọ́ rèé nínú oṣù keje twenty twenty two ṣó ṣáà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o mọ̀ pé oníwàásù máa ń sọ dáadáa kì í ṣe tẹni tó fẹ́ kì í ṣe tẹni tó ń sáré ṣùgbọ́n fún ọlọ́run tó ń ṣàánú. àwọn tó dára jù ẹ lọ àwọn tó màdúrà gbà jù ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí láyé mọ́. ọlọ́run kò ṣàánú fún ẹni. torí ohun tó jẹ́ náà la ṣe máa yìn. ẹ jẹ́ àlọ́ gbàdúrà dáre power of praise orúkọ ńlá. Oh. ohun tẹ̀yìn kọ̀ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì báwọn ìránṣẹ́ ọlọ́run ṣe máa gbàdúrà pẹ̀lú wa pásítọ̀ Israel Olúwọlé Ezike. ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù Kristi. àmín. ọlọ́run wa gbé orúkọ rẹ̀ ga lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní tí a rí gbà àtútù wọ ní òrìn àjò oṣù keje ní ìjẹ́jọ́ là ń sọ pé bí a ti ń parí oṣù kẹfà ṣùgbọ́n lónìí a ti wà nínú òrìn àjò náà Olúwa gba wa. àmín ògo ni forúkọ olúwa. hallelujah. ẹ nínú ìrìn àjò oṣù keje yìí mo pa ní àṣẹ ohun gbó tí ń ṣe rẹ kó di àṣepé. àmín kárí àánú gbà ìrànlọ́wọ́ yóò dìde ibikíbi tó ti ń retí ìdásí ọlọ́run lórúkọ jésù ẹ̀mọ́ kó fara hàn níbẹ̀ ìyanu yóò ṣẹlẹ̀ ní oṣù yìí a kó àkópọ̀ ire a ó ní ẹ̀rí a ó máa dàgbà sí a ó sì máa gbòòrò sí a ó yin ọlọ́run a fi ètò nílé ọlọ́wọ́ ẹ̀mí wọn gba ìṣàkóso wọn ò ní ṣì wá gbọ́ a ò ní ṣì sọ a sì máa yin ọlọ́run jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù pásítọ̀ akínkù ọwọ́ orúkọ jésù àmín orúkọ jésù àmín lẹ́ẹ̀kan sí ọlọ́run gba ọpẹ́ wa àmín fún rìn àjò oṣù mẹ́fà àkọ́kọ́ a ò lápá nínú ara àti nínú ẹ̀mí a gbé yín ga lọ́pọ̀lọpọ̀ ọlọ́run gba ọpẹ́ wa àmín fóun tẹ́ tún ti bẹ̀rẹ̀ nínú ayé olúkúlùkù àti àwa àti ẹ̀yin nílé ọlọ́run gba ẹ̀yẹn wa. àmín. ìrìn àjò oṣù mẹ́fà tó kù nínú ọdún yìí lórúkọ jésù kristu olùgbàlà a ó débi gíga. àmín. àánú àṣepé lórúkọ jésù ọlọ́run kó yọ̀ǹda fún wa. àmín. àtẹ̀mí àti ẹ̀yin gbà àti gbogbo ẹni tó ń gbọ́ wa nílé lórúkọ jésù ìyanu àrítọ́ka sí ọ̀run kó yọ̀ǹda ẹ̀. àmín. orí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀. àmín. jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù báwọn ránṣẹ́ ọlọ́run ti sọ yẹn lórúkọ jésù jù bẹ́ẹ̀ lọ olúwa yóò ṣe fún yín oṣù ìkeje tẹ́ ẹ wà yìí lórúkọ jésù yóò pè yín mo gbàdúrà lórúkọ baba lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mọ́ ohun gbogbo tí ọkàn yín fẹ́ nínú oṣù keje ẹ̀mí mọ́ kó fi lé yín lọ́wọ́ àánú ọlọ́run lórúkọ jésù kó ṣe ìtìlẹ́yìn fún yín ẹ rí ni ìwé mọ́sọ́ ó ní ní ọjọ́ keje ó ní ọlọ́run sinmi gbogbo iṣẹ́ tó ṣe èmi náà wá gbàdúrà lórúkọ jésù ìsinmi tí ayé yín nílò ìsinmi tí ọkàn yín nílò lórúkọ jésù ẹ̀mí mọ́ yànjẹ́ fún yín ẹ rí solomoni ní nígbà tí ọlọ́run fún ní ìsinmi ìwé mọ́sọ́ ó ní ọlọ́run fún ní ìsinmi yí káàkiri tó túmọ̀ sí pé èèyàn lè wà kó má ní headache lórí ilẹ̀ ayé yìí náà ló ti ṣe ṣẹlẹ̀ pẹ̀lú Solomon èmi náà sọ lórí ọ̀rọ̀ ọmọ rẹ lórí iṣẹ́ rẹ lórí ìdáwọ́lé rẹ lórí ohun gbogbo tó o dáwọ́lé lórúkọ Jésù Olúwa fún ẹ ní ìsinmi orin tíwèé Tẹsalóníkà kejì orí ìkẹta ẹsẹ̀ kẹrìndínlógún sọ ni ó ní ọlọ́run àlàáfíà ti ka lára rẹ̀ kó fún wa ní àlàáfíà nígbà gbogbo lọ́nà gbogbo nínú oṣù keje yìí lórúkọ jésù ìwọ náà jọlá àlàáfíà ọlọ́run mo wá kéde rẹ̀ mo pàṣẹ rẹ̀ tó bá jẹ́ pé ọjọ́ méje làwọn ọmọ ìsírẹ́lì fi yí jẹ́ríkò ká tí jẹ́ríkò sì wó tìpìlẹ̀ tìpìlẹ̀ eléyìí ni mo sọ lórúkọ jésù mo ní gbogbo odi tó yí ayé rẹ ká gbogbo odi tó yí iṣẹ́ rẹ ká lórúkọ jésù tìpìlẹ̀ tìpìlẹ̀ odi náà mo ló wó lulẹ̀ mo wá sọ gbólóhùn rèé Kristi sọ pé ó parí ọ̀rọ̀ keje tó sọ lórí igi àgbélébù nìyẹn èmi náà wá sọ ìdààmú ayé rẹ ó parí ogun ayé rẹ ó parí ó gbọ́ nǹkan tí Ọlọ́run sọ fún Mósè ni Mósè wá tẹnu rẹ̀ sọ ó fi ohun Ọlọ́run sọ̀rọ̀ ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ó ní ẹ wẹ̀yìn ológun Egypt tẹ́ rí i ó lẹ́ẹ̀tún rí mọ́ láéláé wọn ò dé padà rí mọ́ èmi náà wá sọ ìdààmú láyé rẹ gbèsè rẹ yẹn àìní rẹ yẹn gbogbo ohun tó ń kọ́kàn ẹ sókè gbogbo ohun tó fara ìfarahàn ogun lórúkọ Jésù lẹ́yìn àdúrà ò tún rí mọ́ oṣù keje yìí yóò pè ọ́ bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Everyone always says I look young and ageless, and I just smile because deep down, I know who to thank. Being with you is refreshing. <sighs> Aquafina, my dearest paddy of life. Your paddy of life. Just like Kate Henshaw, everyone needs a paddy of life. So, stay hydrated and refreshed always with Aquafina Premium Drinking Water from the makers of Pepsi. Aquafina, your paddy of life. vuelve ẹnu kó tètè bọ̀ọ̀lì kọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́hun ni tẹ́ ẹ bá gbàgbé gbogbo ohun tá a ṣèlérí lákòókò Easter làmúṣẹ pátápátá ní báyìí thirty twenty ti gbọ̀nà àràyọ lákòókò iléyà o testa thirty twenty ash lójú òpó MTN dáhùn ìbéèrè mẹ́ta lọ́dún tó yanrantí kí o lè ní àǹfààní láti jẹ̀bùn lọ́sẹ̀ẹsẹ̀ lórí ètò ọ̀pẹ́yẹmí tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn ẹ̀ ní gbogbo ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ Sunday tó bá wá di Sunday àkọ́kọ́ nínú oṣù keje ìyẹn ìyẹn sunday july third ni lára àwọn tó bá kópa jùlọ yóò ní àǹfààní láti jẹ tíkẹ́ẹ̀tì lọ sílùú dubai àgbo iléyà fíríìjì jẹnẹrétọ̀ tẹlifíṣọ̀n àti àwọn ẹ̀bùn gbàmábínú míì bó o bá ṣe dáhùn ìbéèrè tó làǹfààní àti kópa nínú ìyíkoto oríire rẹ yóò ṣe pọ̀ sí i thirty twenty Kingspread communications ló ṣàgbàtẹrù ẹ̀. thirty twenty. àjọ national lottery regulatory commission fọwọ́ sí i. Don't worry, Ma. He'll be home on time, just like his dad. I'm cooking their favorite jollof with Sonia tomato mix. They are here. Hey, is that jollof ready? Right on time. Your loved ones will always rush home for tasty meals prepared with Sonia tomato mix. It's so good eating together with a family. Yes, Ma. Sonia tomato mix brings you together. Proudly Nigerian. Everyone always says I look young and ageless, and I just smile because deep down, I know who to thank. Being with you is refreshing. <sighs> Aquafina, my dearest paddy of life. Your paddy of life. Just like Kate Henshaw, everyone needs a paddy of life. So, stay hydrated and refreshed always with Aquafina Premium Drinking Water from the makers of Pepsi. Aquafina, your paddy of life. ilé iṣẹ́ ti pọ́ǹpì concept onílẹ̀ ìfọkànbalẹ̀ àti ṣe fifty percent discount ìyẹn ti ré kọjá a tún ti bẹ̀rẹ̀ forty percent discount lórí ilẹ̀ tẹ́ bá rà lọ́dọ̀ wa. ẹni o ẹja promo tá a gbé jáde fún ní oṣù méjì gbáko lọ́pọ̀lọpọ̀ ti jẹ́ àǹfààní fifty percent discount ìdùnnú ṣubú láyọ̀ kò tí ì pẹ́jù fẹ́ yín náà o. a tún ti jẹ́ àǹfààní forty percent discount kalẹ̀ báyìí. ẹ̀dínwó lórí ilẹ̀ tẹ́ bára nílé iṣẹ́ tí pọ́ńpì concept ìbàdàn. onílẹ̀ ìfọkànbalẹ̀ bẹ̀rẹ̀ láti monday june six sí tiwọn wednesday august ten ọdún yìí ni o. ilẹ̀ one point five million ní mọ́níyà àti lágùn. ó ti di nine hundred thousand naira báyìí. tìlàjì táǹtà ni one point two million naira tẹ́lẹ̀. ó ti já wálẹ̀ sí seven hundred and twenty thousand hundred naira péré. láàrin oṣù méjì ni o kò lẹ́jọ́. láfíìnì ẹ̀ tètè máa bàbá ìwà àgbà fọ́ọ̀mù. ọ́fíìsì ti pọ́ǹpì. tó wà nọmba twelve àrẹ tẹ̀dó street. àrẹ avenue new bodijà ìbàdàn. tẹlifon zero nine one five two two two two two zero five. ti pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé. ẹ àmì ìlú ìbàdàn. ti pọ́ǹpì concept developer that cares. ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. wákàtí kan pẹ̀lú ọlọ́run. fresh one zero five point nine fm. ìrètí wà fún nàìjíríà. mo mọ̀ pé ó máa ya ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu. torí orin àlejò mi náà ni mò ń play evangelist ọládìtì ọlánìkẹ́ jb ṣùgbọ́n mò ń padà bọ̀ lọ́dọ̀ wọn bó tiẹ̀ jẹ́ pé wọ́n á dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ fún ìdí kan tàbí ìdí mìíràn fún ohun tí ò ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún bí wọ́n jẹ́ pé ara iṣẹ́ ìránṣẹ́ orí òkè náà ni iṣẹ́ ìránṣẹ́ tí ó wà níkàáwọ́ mi. mi darapọ̀ láti ṣe ìjọsìn lẹ́nu nínú ìjọ wa mo wá lọ sí orí òkè ṣùgbọ́n nígbà tí mo dórí òkè orí òkè kún mo wá rí pé èèyàn lọ ṣọ́ọ̀ṣì kò sí program lórí òkè yẹn o ṣùgbọ́n àyàn kò dúró family by family family by family. òkòkò tó dára lọ́lọ́run ṣe kẹwàá mo wá wò pé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní chọ́ọ̀chì bóyá òun ló dẹ̀ lé àwọn èèyàn tó fi wá ń lọ sí orí òkè. bóyá wọ́n ti rí ìjákulẹ̀ ẹjẹ́ asáré gbé yẹn wò ṣé màá dẹ̀ lè ṣe ojú òpó ó dẹ̀ kí n jẹ́ káwọn ará ilé náà kọ́ dá sí ẹ má fi nàìjíríà rẹ mọ́. èmi náà wà lórí òkè ó ṣeṣe kó jẹ́ pé nípa ìtọ́nilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà bá lọ ṣùgbọ́n mo rí àwọn fámìlì ìtọ́kọ̀ àwọn òkú mọ̀ ní. pásítọ̀ Israel Olúwọlé Ezike kí ló ń tí ẹ lè sọ sí ìyẹn ṣé nígbà tí èèyàn bóyá bóyá ṣe mọ̀ pé èèyàn ò lè tinú èèyàn mú ọ̀rọ̀ ẹ̀mí mò dẹ̀ sọ kan fún mi tí àwọn bá lọ sínú ìjọ kan gbogbo ẹ̀ náà làwa náà ń rí gbogbo ẹ̀ là ń gbọ́ oríṣiríṣi ó tiẹ̀ ti wá ó tiẹ̀ wá lágbára ó tiẹ̀ fẹ́ súyàn ṣé ẹ wá rí bí ìgbésẹ̀ tí ò tú kí èèyàn lọ sórí òkè dépò kó darapọ̀ mọ́ àyànfẹ́ láti ṣe ìsìn kí ni ìwòye tìyín pé ní ìwòye pásítọ̀ ẹ wá lè gbé wa lọ sínú ìwé mímọ́ o. ẹ ṣe ṣẹ́rí òun kálukú ló lè ní reasons ló máa ní èrèdí kan ẹ̀ẹ́mi ò darapọ̀ mọ́ ìjọ yẹn mọ́ màmá adáṣe tèmi ṣé báwọn tẹ̀ tẹ̀ rí lórí òkè nìyẹn ìyẹn dà àwọn míì àjókòó sínú ilé wọn inú sitirumu ẹlòmíì inú yàrá ẹlòmíì láti máa dá tiẹ̀. ẹ má bínú pé mo já ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu program tí mò ń ṣe èyí tí mò ń ṣe Òṣogbo aago mẹ́sàn-án sí aago mẹ́wàá àárọ̀ ni ìgbà tí wọ́n ní kí n ṣe pé aago mẹ́sàn-án sí aago mẹ́wàá ni àwọn aláṣẹ iléeṣẹ́ wa lọ fún mi mo pé ah time yẹn ò dáa àwọn èèyàn ò ní gbọ́ àwọn yẹn ti máa wà ní chọ́ọ̀chì ṣùgbọ́n gbà tí mo bẹ̀rẹ̀ ètò táyẹn bẹ̀rẹ̀ sí ní pè mí mo á rí i pé àwọn tó wà nílé wọ́n pọ̀ ju àwọn tó wà ní chọ́ọ̀chì lọ àwọn tó wà nílé wọ́n pọ̀ ju àwọn tó wà ní chọ́ọ̀chì lọ so mo kàn tún fi yẹn pé ọ̀pọ̀lọpọ̀ jókòó sílé eh. tí wọ́n lọ sórí òkè tí wọ́n lọ síbi kankan ẹ ṣe ṣẹ́rí ó ṣeé ṣe kí ẹlòmíì ò ní èrèdí kan tàbómi tó fi sọ pé òun ò darapọ̀ mọ́ chọ́ọ̀chì kankan mọ́ ṣùgbọ́n nǹkan tó wù kó jẹ́ èrèdí ẹ̀ kò fẹ́ẹ̀ fi ìdí múlẹ̀ tó nínú bíbélì àkọ́kọ́ nígbà tí jésù olúwa jíǹde òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjọ lẹ́yìn àjíǹde ó sọ fún àwọn tó wá bá ẹ lọ sọ fún gbogbo àwọn ọmọ ẹ̀yìn mi o ẹ kí wọ́n parapọ̀ kan pàdé mi ní Gálílì ìjọ àkọ́kọ́ nìyẹn jésù ni pásítọ̀ àkọ́kọ́ lẹ́yìn àjínde níbi tó ti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ gbogbo àwọn ènìyàn kò sọ pé màá wá máa bá yín nínú yàrá yín bẹ́ẹ̀ nìkan bá wá ní ìjákulẹ̀ níbì kan kò túmọ̀ sí pé ìjákulẹ̀ wà níbi gbogbo rárá o èèyàn lè máa rajà fèkì ń bomi kò tí ì débi tó ń lọ tó bá tẹ̀síwájú nípa ìrànlọ́wọ́ àdúrà tó bá jẹ́ ọmọ ọlọ́run ní tòótọ́ ọlọ́run á tọ́ síbi tó yẹ kó yà sí á tọ́ síbi tó yẹ kó lọ wọ́n á dẹ̀ fi ọ̀rọ̀ ọlọ́run bọ òun gáárí ọlọ́run á sì dàgbà nínú ẹ̀mí ṣùgbọ́n tẹ́ ẹ bá wo ẹlòmíì dáadáa ohun tó ń lé kiri ara ẹ̀ ló wà hmm. òun ló fà á tẹ́lòmíì ò fi lè dúró níbì kan pàtó ó tún ṣeé ṣe kálómi gan máa bẹ̀rù kẹ́mi mọ́ má tó àṣírí ìjìnlẹ̀ nípa ayé òun. ṣé àmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ yín nílé wọn máa wò pé nígbà tẹ́ ẹ̀ rí tẹ́ ẹ̀ rí irú ìrírí táwọn rí ṣé mọ̀ pé nínú chọ́ọ̀chì mùsítí pásítọ̀ gbàyàwó ẹ̀ tó gbàyàwó tọmọtọmọ ó gbàyàwó ó wọn máa wọ pé ṣé bí wọn gbàyàwó ti yín pé nígbà tí irú ẹ̀ ò ṣẹlẹ̀ sí àtòríṣiríṣi wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ẹlòmíì wọ́n sọ ẹlòmíì kalẹ̀ láti ibi gíga oríṣiríṣi ṣùgbọ́n ṣé kì í wá ṣe pé torí pé ẹ̀yin ò ní ìrírí ẹ̀ ló eh. ṣe ń dán lẹ́nu yín. ẹ ṣe kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò sí ẹni tí kò fẹ́ẹ́ la àwọn nǹkan kan kọjá kò dẹ̀ síbẹ̀ nìyẹn ò ṣe ní bá ìjákulẹ̀ pàdé nínú ènìyàn ṣùgbọ́n mo gbà wípé gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tó bá tiẹ̀ bá ìjákulẹ̀ pàdé níbì kan ohun tó kàn fún ni pé olúwa níbo ló fẹ́ darí mi sí hmm. tí mo ti lè dàgbà nínú ẹ̀mí ṣẹ́rí bí àwọn alágàbàgebè ṣe wà ni òtítọ́ náà ṣe wà bẹ́ẹ̀ ni ó kàn ṣe wípé ìkan wà láòsì jù kan lọ ariwo kan ó pọ̀ jù kan lọ ṣé wàá rí tó bá jẹ́ wípé mírèkù lèèyàn ń wá lọ ó ṣeé ṣe náà o kó máa bá àwọn ìjákulẹ̀ pàdé nínú àwọn ibi tó bá lọ tí ò wá oníṣẹ́ ìyanu gangan lọ tó ṣe pé iṣẹ́ ìyanu ló wà lọ gbogbo nǹkan dẹ̀ lọ́n lè fi ṣiṣẹ́ ìyanu kò sí nǹkan tí wọn ò lè lò láti fi ṣe. ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ sà pásítọ̀ akínkùọ̀wọ́ ẹ jẹ́ ń wá sọ́dọ̀ yín màá ẹ má bínú evangelist ọládìtì ọlánìkẹ́ ẹ̀yin náà dá sí o ẹ láìkẹ́ ẹ láìkẹ́ tọ́pìkì ìta ètò ẹ̀kọ́kọ́ báyìí ẹ̀yin náà dá sí ẹ máa sọ gbólóhùn kan pé pásítọ̀ akínkùọ̀wọ́ kí ni nǹkan tẹ́ ẹ rí sọ lé lórí. ẹ tí a bá wo ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ní agboolé ìgbàgbọ́ nìsín àsọtẹ́lẹ̀ jésù ni wípé tó bá tú àkókò kan olúkúlùkù yóò máa ṣe fẹnu ara ẹ̀ tí a bá wò ó a ò dá wọn bẹ́ẹ̀ lẹ́bi a dẹ̀ lè sọ pé léè tí wọ́n ṣe náà pé kò dáa nítorí pé inú nǹkan tó kọ́kọ́ mú èèyàn ní ìgbéraga jù láyé ẹ̀bùn ni bí ẹ̀ bá ti wà lábẹ́ pásítọ̀ tí ò ní ẹ̀bùn tó yàn ìjọ tó bá báyàn wí lórí nǹkan tó lórí nǹkan tó yẹ kó báyàn wí lé lórí ẹ̀bùn yẹn á máa tìyàn kúrò nínú ìjọ ní ọ̀pọ̀ ìgbà pé èmi náà lè dá dúró. abala kan lẹ tún lọ yẹn. yes sir. ẹ abala tẹ ẹ lọ yẹn náà pọ́ìntì ni pé ọ̀pọ̀lọpọ̀ bóyá nípa ìbáwí. nípa ìbáwí láì ní ìwé palẹ̀. ṣẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá ìwòye mi ni ìránṣẹ́ ọlọ́run tòótọ́ ó easy láti humility téèyàn bá rí ìránṣẹ́ ọlọ́run tòótọ́ bọ̀ nísìnyí báyìí ó dàbí pé àwọn oníkàntàkàntàn wòròwòrò yẹn gan ni wọ́n ní wọ́n lè dọ̀bálẹ̀ wọ́n lè dọ̀bálẹ̀ fún non-living thing gbogbo àwọn wọ́n ti ní àfarawé àfarawé àwọn ọmọ ọlọ́run mò ń hmm. bá bàbá kan sọ̀rọ̀ pé nǹkan tá a bá nínú ìwàásù even ìwàásù ti yín gangan ni pé tó bá wàásù tán lórí rédíò ohun tí wọ́n á sọ ni pé ẹ lọ sí ìjọ tó súnmọ́ yín tí wọ́n ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run mo ní ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ báyìí bàbá yẹn wá ń sọ fún mi pé tá a bá sọ pé kó lọ sí ìjọ tó súnmọ́ wọn tí wọ́n ti ń sọ ètò ọ̀rọ̀ ọlọ́run ó dàbí ìgbà téèyàn pa ẹja tó tún dẹ ẹja sí odò padà pé nítorí pé ṣé signboard lèèyàn fi fẹ́ mọ ìjọ tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ ọlọ́run ni àbí ṣé ìrísí ọ̀pọ̀lọpọ̀ máa ń wàásù tó jẹ́ pé ìwàásù téèyàn bá fi ọ̀rọ̀ téèyàn bá fi ọ̀rọ̀ ìwàásù ìyàn ìránṣẹ́ ọlọ́run bọ̀ tó jẹ́ pé kọ̀rọ̀ wọn ìkọ̀kọ̀ wọn ó burú àlọ́pọ̀lọpọ̀ máa wá fún interview lórí rédíò báyìí tí wọ́n bá sọ̀rọ̀ even ní ìkànnì yìí tó bá sọ̀rọ̀ nígbà táyàn bá wá lọ sí ọ̀dọ̀ wọn tó bá padà ń fún mi feedback ẹ̀yin lẹ́ẹ̀ máa darí wa lọ ìkan wà tí yóò jìnnà síbi tó jẹ́ pé wọ́n ní àwòràwọ̀ ni kó má pè rẹ̀ ń pásítọ̀ mọ́ ọwọ́ èèyàn ni ó máa wò báyìí ọwọ́ èèyàn ló ti máa máa sọ mẹ́sẹ̀gì wàá ra jésù six thousand wàá ra gbogbo ẹ̀ bọ̀ ìwàásù ẹ̀ rèé tí wọ́n bá gbọ́ ìwàásù yẹn á sọ pé à èèyàn ọlọ́run ó ti tán wọ́n ní reason táwọn fi táwọn fi sọ pé ó kì í ẹjẹ́ àfi nọ́mbà wa lẹ̀ tó bá jẹ́ pé mẹ́sẹ̀gì tí wọ́n gbọ́ látẹnu wa lọ́lọ́run fi rà wọ́n padà káwọn lè máa ṣe discipleship pẹ̀lú wọn so ó ṣòro eh, láti sọ pé bọ́ sínú ìjọ kan túbọ̀ sínú ìjọ kan kí wá ṣe christianity nìkan gbogbo ẹ̀ ní gbogbo ẹ̀sìn ni kí wá ní evangelist ọládìtì ọlánìkẹ́ tọ́fẹ́ rí mike ṣáàtì wà níwájú yín bó tẹ̀ jẹ́ pọ́rọ̀ orin là bá wa mike wà níwájú yín. mi ìbá ọ̀rọ̀ orin wa àtọ́ nǹkan tẹ́ bá pè mí fún yẹn gan mo ready fún by the grace of God ẹ mọ̀ pé àjọ sọ pé bákan bákan. èyí rere lè tó yín wà fún. mi ìbọ̀rọ̀ orin wa tó ayé pọ́rin lẹ pè mí fún fine tó ayé pọ́rọ̀ ọlọ́run lẹ pè mí fún um, I'm into ministry rema and this and music. ok kí lè rí sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ọlọ́run á ràn wá lọ́wọ́. amen. ṣe rí ẹ jẹ́ n sọ̀rọ̀ bí obìnrin. ok tí mo fẹ́ fi wo téèyàn bá jẹ́ alásè fúnra rẹ̀ tó ń so oúnjẹ tó mú oúnjẹ sè tẹ́ bá wá lọ síbì kan ebi wá ń pààyàn now ẹ wá fẹ́ jẹun láì tí taste oúnjẹ yẹn tẹ́ bá rí bọ́n ṣe ń sè gan you can tell whether oúnjẹ yìí máa come out well bóyá máa lè jẹ mi lè jẹ ṣọ́rọ̀ mi ti yé yín tí èèyàn bá jẹ́ ọmọ ọlọ́run tóun gangan ní ọ̀rọ̀ nínú sí ọ̀rọ̀ ọlọ́run yìí once you enter into a church tó ti wọnú ìjọ kan o ní láti lo eternity ń bẹ̀ kó o tó mọ̀ bóyá nǹkan tó máa máa jáde bí máa yó ẹ àbí ò ní yó ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi mọ̀ bóyá nǹkan tẹ̀mí sọ yé mi. nǹkan tẹ́ ẹ sọ yé mi mi kàn fi ah. gbogbo ara agree pẹ̀lú yín ni ní eh, èmi pásítọ̀ ṣe Oyewusi o ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ sọ yé mi. ẹ pé mi ti personalize ẹ̀ sára mi bẹ́ẹ̀ tí n bá wọ bìkan sìn pé ìjọ tí mo bá débẹ̀ tí nǹkan tó ń ṣe ń bẹ̀ ò bá bá mi lára mu tí mo bá rí wípé tò wàrà lélẹ́yìí bóyá mo dẹ̀ ti ń jẹ́ gbogbo èèyàn kọ́ ló ní ẹ̀mí mímọ́ tẹ̀yìn ni gbogbo èèyàn kọ́ ló ní discerning spirit. òkè kí lẹ fẹ́ ká wá gbé ọ̀rọ̀ yìí lé lórí ṣé ìrírí tara ni nǹkan tó yé mi ọ̀rọ̀ Ọlọ́run ló yé mi ni nǹkan tó yé mi níbẹ̀ ni mò ń sọ yẹn ṣọ́rọ̀ mi ti yé yín nǹkan tẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ náà nípa àwọn èèyàn ò lọ ìjọ mọ́ òkè kí ni ò jẹ́ lọ inú ìjọ mọ́ tí wọ́n á ṣe láwọn wà disappointed nínú èèyàn tí wọ́n láwọn ò sin ọ̀rọ̀ òun ò sin Ọlọ́run mọ́ ọ̀rọ̀ ńlá lẹ sọ yẹn disappointed nínú èèyàn àwọn ah. òsìn ọlọ́run wọn. so tó wá rẹ́ pé àwọn gangan mọ nǹkan tí wọ́n gbà ṣe gẹ́ẹ̀tì mi kò ní ìdí kéèyàn wò wípé torí pé èèyàn kan nígbà tí bible ti sọ fún wa ní hebrew chapter twelve wípé ká máa wo jésù mo ti sọ ní wàásù mo ti wàásù ní rédíò kan lẹ́ni tó yẹ pé wàásù ni mo lọ ṣe ń bẹ̀ ní so ọ̀rọ̀ yìí náà dẹ̀ jáde ń bẹ̀ pé ẹ máa wo jésù olùpilẹ̀ṣẹ̀ aláṣepé ìgbàgbọ́ wa kò ní àwòyàn tá a bá ń wòyàn gbogbogbò á ṣubú náà èèyàn á ṣubú so kò sí pípẹ́ nínú èèyàn inú Kristi ní pípẹ́ wà hmm. then the Bible is the standard tọ́lọ́run fẹ́ ká tẹ̀lé kì í ṣe ibi ayé èèyàn. ẹ tiẹ̀ ti mú ọ̀rọ̀ ńlá jáde pé nígbà tí èèyàn bá ní òun wà disappointed nínú èèyàn tó wá lóhùn òsìn ọlọ́run mọ́ ẹ jẹ́ káwọn ará ilé kí wọ́n dá sí zero eight zero three three three two three two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven seven mẹ́rin one zero five nine fáwọn tó wà lókè òkun plus two three four eight zero nine two two two one zero five nine. hello hello àwa ò tí ì gbọ́ yín bí o. hello. hello. hello. ẹ ṣe ti ń gbọ́ mi báyìí. bẹ́ẹ̀ ni a ti ń gbọ́ yín god bless you sir. ẹ ẹ kúrò lẹ sá ọlọ́run á ti wà sá. àmín. ní gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí àwọn ọmọ ṣe sọ ń bẹ̀ tí ènìyàn bá ní ẹ̀mí ọlọ́run tó tọ́ even tẹ bá dé wrong place wọn ẹ ti mọ̀ pé wrong place lélẹ̀ èèyàn dẹ̀ wá lè torí yẹn kí wá lọ sí church mọ́ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run. ta ló ń pè ń pè wá ah, kí lorúkọ yín mú ní òkè ẹni mọ̀. fún mi lorúkọ mi fún mi lorúkọ mi láti ṣáìdà pàtàkì. ok ẹ jẹ́ ká kọ́ for example bí eléyìí sọ yẹn ń sìn èmi lọ síbẹ̀ orídó orí rédíò yìí náà ni mo ti gbọ́ bọ́ ìjọ bí mo ṣe débẹ̀ ni mo ti mọ̀ pé I'm in the wrong place so yín ò dẹ̀ jẹ́ wá kò discourage mi pé mi ò lọ sí church mo do I have my church before but ṣe mọ̀ so ìfihàn èèyàn bá ti mọ òtítọ́ tẹ́ bá ti rí nǹkan tó wrong ẹ ti máa mọ̀ pé this is wrong God bless you. And that is not enough reason for you to now say you are not going to church again. So. Oh. ẹ jẹ́ àgbà ìpè kan àbí méjì sí hello hello ojú òpó yẹn ò tí ì já geere hello. hello ẹ kálẹ̀ o. God bless you ma. ta ló ń pè ibo lẹ ti ń pè wá mà. yes ma. àwa sọ wípé ẹni ẹ̀gbọ́n ọ̀rọ̀ ọlọ́run the first time tó wá direct ẹ̀ lọ sí chọ́ọ̀chì kan pé yá lọ sí chọ́ọ̀chì kan tó ẹni kò sí lẹ́nu mímọ́ instantly tó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó wá direct ẹ̀ pé ókè ẹ lọ sí chọ́ọ̀chì kan tó súnmọ́ yín báwo ló ṣe fẹ́ mọ̀ wípé chọ́ọ̀chì yìí ẹ̀mí ọlọ́run wà níbẹ̀ chọ́ọ̀chì yìí kò fẹ́mi ọlọ́run níbẹ̀ àti pé most churches tí mò ń attend in fact at the end of the day wọ́n máa ń disappoint even though mo ṣì ní pásítọ̀ kó tó ṣe wípé. sẹ́yìn náà wàá lọ ṣọ́ọ̀ṣì mọ́ báyìí ojú òpó yẹn hello. wá ò wá fagbára rẹ̀ hàn Jésù wá ò wá fagbára rẹ̀ hàn ò wá fagbára rẹ̀ hàn Jésù wá ò wá fagbára rẹ̀ hàn o kó gbà mí lọ́wọ́ ogun tó ń fi mí lére wípé ọlọ́run. jẹ́ ká gba ìpè sí ẹ̀ lóo ẹ̀ lóo ó dà pójú òpó yẹn ò já gaara. pásítọ̀ Israel Olúwọlé Ezike kí ni ẹ rí sọ sí ọ̀rọ̀ tí arábìnrin yẹn sọ pé ẹni tó ẹ̀sẹ̀ gba Jésù tí ò tí ì ní ìrírí ẹ̀mí mọ́ ṣé ńgbà tó bá débẹ̀ gbogbo nǹkan bá ń ṣe ṣé ò ní wò pé bí wọ́n ṣe ń ṣeré ṣẹ́rí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn bí mo bá gbọ́ wọn yé dáadáa abala kan wà bẹ́ẹ̀ tí mo fẹ́ wò bí ẹni wípé ẹni tó darí wọn sínú ìjọ náà fẹ́ ní ẹ̀bí kékeré torí pé lọ́wọ́lọ́wọ́ lákòókò yẹn ó ti dàgbà ju ẹni tuntun lọ nínú Kristi ó yẹ kó lè mọ̀ tàbí kó lè kíyèsí níbo ló dàbẹ́ ni pé ó tọ́ níbo ló dàbẹ́ ni pé ó yẹ tó ti lè dàgbà nínú ẹ̀mí tí ò ti ní bá ìjákulẹ̀ pàdé lọ́nà tó lòdì jù tó dàbẹ́ ní kó lè kó bá ìrìn àjò ẹ̀ nínú ẹ̀mí ṣùgbọ́n ká wá sọ wípé ẹni tí ò tiẹ̀ wá mọ nǹkan kan tó bá yà síbẹ̀ bíbélì tá a lò open bible ni ọ̀rọ̀ ọlọ́run wa yìí kò sí bí a bá ṣe ń kà á pẹ̀lú ìtọ́ni ẹ̀mí mímọ́ òye yóò máa yé wa sí nígbà tí a bá ń wo àwòrán Kristi ṣó báyìí tí mò ń rí i mu àbí kò bá a mu ó jẹ́ nǹkan tó lè ràn ni lọ́wọ́ nínú ìrìn àjò náà. so ní kúkúrú ohun tẹ̀ ń sọ ni pé pé láti lè yọ ara èèyàn kúrò nínú agbo ìjọ kì í ṣe ìgbésẹ̀ tó dáa tó nítorí pé irin máa ń lọ irin ni iron sharpens iron èèyàn á nílò ìrànlọ́wọ́ àwọn èèyàn kan pé ohunkóhun tó bá wù kó ṣẹlẹ̀ kí wọ́n darapọ̀ mọ́ ìjọ míì tí tí wọ́n á fi bá Kristi pàdé ṣé nǹkan tí gbogbo wa ta wà nínú stúdíò ta sọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn nìyẹn. bẹ́ẹ̀ ni sá àbí evangelist ṣe ní kankan tó yàtọ̀ sí yẹn. bẹ́ẹ̀ ni sà igi kan ò lè dágbó ṣe kí kálukú wá ìjọ ọlọ́run tí ó ti mọ lọ torí ìgbà tákòókò ìkáàárẹ̀ bá dé èèyàn ò ní lè dára ẹ̀ gbé so téèyàn bá wà nù ìjọ béèyàn ti ń gbọ́ lọ́tún ti ń gbọ́ lọ́sì á máa ràn gbàgbọ́ èèyàn náà lọ́wọ́ sódà èèyàn ò ní dúró lórí òdodo ara ẹ̀ nìkan. ẹ jẹ́ kí n wá wá sọ́dọ̀ yín èèyàn gbọ́dọ̀ kéèyàn tó lè jẹ́ ìrànṣẹ́ ọlọ́run èèyàn gbọ́dọ̀ jẹ́ ọmọ ọlọ́run olórin ẹ̀mí ni bó tilẹ̀ jẹ́ pé ẹ pariwo púpọ̀ púpọ̀ ṣùgbọ́n àárín àwọn késẹ́ẹ̀tì mo dẹ̀ mọ̀ pé ẹ̀mí ọlọ́run tòótọ́ wà ní inú yín èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ọmọ ọlọ́run kó tó dipa jẹ́ ìránṣẹ́ ọlọ́run ibi tí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ wà nìyẹn ẹlòmíì di ìránṣẹ́ ọlọ́run láì kọ́kọ́ di ọmọ ọlọ́run ṣé ẹ agree pẹ̀lú mi torí mo rójú yín. Yeah ṣẹ́rí téèyàn bá di ọmọ ọlọ́run àdọ́mọ ìjọ àdòsìṣẹ́ kó tó wá mọ̀ di ìránṣẹ́ ọlọ́run ìpele ìpele ni. ṣé àwọn èèyàn lè jẹ ọmọ ìjọ kó má ti ìdọ̀mọ ọlọ́run àìmọye ọmọ ìjọ àìmọye òṣìṣẹ́ àìmọye church workers tí ò tí ì di ọmọ ọlọ́run tí ò tí ì dà tún di. ẹni àdi ọmọ ọlọ́run pé akọ́kọ́ dọmọ ọlọ́run kó tó di ìránṣẹ́ ọlọ́run. kó ní àdọmọ àdi ọmọ ọlọ́run á ìjọ adi òṣìṣẹ́. discipleship akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe tó yẹn ó wá yé mi dáadáa báwo ni ìrírí ìgbàlà yín tẹ̀yìn fi di ọmọ ọlọ́run mọ̀ pé ọ̀tọ̀ ni lílọ church ọ̀tọ̀ ni dídi ọmọ ọlọ́run. tí a bá tiẹ̀ wò dáadáa inú agboolé ìgbàgbọ́ ni wọ́n bí mi sí ṣùgbọ́n òye ìgbàlà kò yé mi gbogbo nǹkan tá a rò pé ìjọsìn jẹ́ náà ni pé ká jí ká lọ sí church ká kọrin ká ṣe kankan kí ìjọ Sunday dé ká yọra lọ ṣùgbọ́n nígbà tó di 1991 ọjọ́ yìí mo jẹ́ ẹni tó láìkì láti máa jó so bí àwọn tí a jọ wà nínú ilé tán jẹ́ arábìnrin mate tajọ jẹ́ uh, sisters tajọ jẹ́ ọ̀dọ́ obìnrin kí n má tún ní sisters hmm. àwọn wá ń play késẹ́ẹ̀tì nínú inú yàrá wọn ní àkókò gbà tí àwọn késẹ́ẹ̀tì mọ báyìí kékeré kékeré ẹ̀ so ah, èmi bá ah, ijó ni mo ní kí n lọ jó kí n lọ jó níbẹ̀ mo bá ṣí lẹ́kùn yàrá ènìyàn mo rí i pé òun náà lálejò obìnrin ọ̀dọ́ bíi tiwa náà ìyẹn ṣàjẹ́ ń jó jó mi kúkú bí mo ṣe máa jó tán ló dàṣà kí mi ó introduce ara ẹ̀ lábá bẹ̀rẹ̀ conversation títí títí àfìgbà tọrọ Ọlọ́run wó mi palẹ̀ lọ́jọ́ náà. wọ́n wàásù fún yín. wọ́n wàásù fún mi mo wá rí wípé ah ó wá dà pé gbogbo àwọn tí mò ń gbọ́ yẹn bíi pé mi ì gbọ́ rí mo ṣàwárí pé àṣé ìyàtọ̀ wà nínú pé èèyàn bá Jésù pàdé. Hmm. àti pé èèyàn ń lọ bá pásítọ̀ pàdé ní church àbẹ́yàn lọ bá àwọn ará pàdé nínú ìjọ. tó túmọ̀ sí pé ìwàásù ọjọ́ yẹn òun ni òun ni ìránṣẹ́ ọlọ́run tá à ń rí lẹ́nu. by the grace of God. ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn kéèyàn tó wọ mọ́tò hmm. láti ibi ìdè challenge hmm. àwọn èèyàn máa wàásù kó tó ṣe ogbó ẹ̀ àwọn oníwàásù ìgbà yẹn níbo ni wọ́n wà. èmi gan tiẹ̀ jẹ́ ọ̀kan lára wọn torí nígbà náà ọlọ́run ràn mí lọ́wọ́ ní àkókò tí mo jẹ́ ọ̀dọ́ yẹn tí a bá ti wọnú bọ́ọ̀sì àwọn ìwé ìléwọ́ kékeré àti wọn fún wa lọ́fẹ̀ẹ́ tract bí mo lọ bí eh, school anywhere màá kó lọ́wọ́ bí bá dẹ̀ ti bọ́ sínú bọ́ọ̀sì màá bá bẹ̀rẹ̀ sí ní wàásù Jésù torí náà yẹn ń jò gan nígbà náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so ìyẹn gan ni ìgbà tó dàbí pé bóyá atẹ́gùn ìtura wa fẹ́ sí mi díẹ̀ ibi tí ọlọ́run náà dẹ̀ wò ràn dáadáa pé tó kó tó wáá ṣan mi ń di pé mo pẹ̀lẹ́ o àbí ńgbà tí o ti gán <laughs> bọ́ọ̀sì mọ́ báyìí ní ìbòlógbé wàásù sí this that ọ̀rọ̀ pọ̀ nígbà náà tí èmi àti bàbá jọ sọ gẹ́gẹ́ bí ọmọ. kí ló dé tí ó jẹ́ pé àwọn èèyàn wàásù bíi tìgbà yẹn mọ́. kò sí ìtura àti onírúurú ìbẹ̀rù ìtura ìgbọ̀jẹ̀gẹ́ ṣé a fẹ́ sọ pé ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti di tútù ni. ẹ jésù náà sọ bẹ́ẹ̀ paul gan náà sọ bẹ́ẹ̀ ó nígbà tó bá yá ó nígbà ewu òde ó ní ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù second timothy chapter three ó ní ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ó ní yóò di tútù so onírúurú ewu tó kà síbẹ̀ ó pọ̀ nínú ìkan lára ìwọ̀n ewu yẹn ni ewu ìfẹ́ tútù. mo wàásù nínú ìjọ kan ní bíi ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn ìbéèrè tí mo béèrè mo ní a ti wà nínú oṣù karùn-ún báyìí à ń lọ sí oṣù kẹfà ọkàn mélòó ló jèrè fún ọlọ́run pé tó jẹ́ pé ọkàn tó jèrè kì í ṣe ìwàásù wá sí ṣọ́ọ̀ṣì wa pásítọ̀ wa confam iṣẹ́ agbára ńlọ ìwàásù ìjèrè ọkàn ọkàn mélòó ló jèrè ǹjẹ́ mọ̀ pé a máa ṣòro fáwọn èèyàn láti lè tọ́ka pé ìjèrè ọkàn tí mo ṣe rè yàtọ̀ sí torí rédíò even kan pásítọ̀ pásítọ̀ míì ló ọdún kan ó lè má rí ọkàn kan jèrè fún ọlọ́run kámá tí wà ní àwọn ọmọ ìjọ òun ló jẹ́ kí ìjọ wa di family meeting ìwọ̀nba àwọn èèyàn àwọn fọ́tì tó ń ṣèsìn tó ń ṣèsìn náà ni wọ́n wá ṣàjọ̀dún èrò pọ̀ oníkálukú ti lọ kí ni mẹ́sẹ̀gì fún àwọn èèyàn ẹ má jẹ́ àsọ pé youth nìkan fún àwọn èèyàn nípa ìjèrè ọkàn. iṣẹ́ àkọ́kọ́ pàtàkì tí Kristi gbélé wa lọ́wọ́ nígbà tó jí dìde nìyẹn ẹ lọ sí gbogbo ayé kẹ́dẹ̀ máa wàásù ìyìn rere so gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tó bá jẹ́ pé a ti sọ irú iṣẹ́ bẹ́ẹ̀ nù tàbí tí iye wa ò ṣe sí àkókò nìyí láti jí gìrì láti ṣiṣẹ́ torí Kristi fúnra rẹ̀ ó ní èmi ò lè ṣàì má ṣiṣẹ́ ẹni tó rán mi nígbà tí í ṣe ọ̀sán torí pòrú ń bọ̀ tẹnikẹ́ni ò lè ṣiṣẹ́ mọ́ ṣe rí ìjẹ́rí ọkàn yẹn ò sí máa àwọn èèyàn gan ò tiẹ̀ mọ́ ẹ rí pọ̀pọ̀lọpọ̀ gan ò wàásù gbàlà mọ́ ìbùkún ẹ̀yẹ ogun ayé àṣẹ ìdí nìyẹn tó fi já wípé àwọn aláàárẹ̀ ẹ jẹ́ ń pè bẹ́ẹ̀ tàbí àwọn aláìlera kò mí pé wọ́n sì kí n la àwọn tá à ń rí nínú ìjọ tá a rò pé ọmọ ìjọ. Mm -hmm Hmm? àwọn tán wá mírẹ́kù tán bá dẹ̀ ti wá láàrin ìgbà mélòó tí wọn ò rí wọn á ní pásítọ̀ yẹn ò rí ìrànjàre wọn ti ẹ̀ rí ìràn church wọn á tún kúrò irú ẹ̀ ló ń fa disappointment ṣùgbọ́n ẹni tó ẹ pòun gan bá Jésù pàdé lẹ́sìn ògbèjì ẹ sà ẹ rò pé Paul lọ́nà Damascus ńgbà tọ́lọ́run bá pàdé èèyàn wo ló fẹ́ disappoint ẹ̀ táwa nítorí náà ẹ̀ ń fi báwo lẹ ṣe ń gba inspiration ṣé nu bíbélì ni iṣẹ́ mi mọ́ máa ń sọ sí létí sójú àlá ni torí oríṣiríṣi la ti gbọ́ ẹlòmíràn ní ẹ̀mí máa kọ̀ jó ńlẹ̀ lóru òun àdẹ̀mú báyìí báwo lẹ̀yin ṣe ń gba orin. mi ò lè gba ẹnu ẹnikẹ́ni sọ kálukú ló mọ bó ṣe rìn ìrìn àjò ẹ̀ ẹ̀ ń gbẹ̀rẹ̀ ẹlòmíràn ní kinní kan mi ìdẹ̀fẹ́ sọ léyìn ṣùgbọ́n èmi náà sì fẹ́ fẹnu sọ ara mi báyìí àwọn àwo mi ti wà lọ ẹ lọ gbọ́ kẹwo. ẹ mo ti gbọ́ báwo lẹ ṣe ń gba orin ṣé wọ́n ń compose fún yín ni. kò sẹ́ni tó ń compose fún mi orí afẹ́fẹ́ la wà wá bára tó fẹ́ sọ kó. báwo lẹ ṣe ń gba orin. well. ẹlòmíà ní nínú ọ̀rọ̀ ọlọ́run tó ń bá ń ka bíbélì lọ́wọ́ ó lè inspire ẹlòmíì tí ò mọ bí ó ṣe lè ṣe báwo lẹ̀yin ṣe ń gba orin àbí àṣírí tẹ̀ fẹ́ fi sórí rédíò ni kò ńgbà tí kò sí nǹkan kan ìmọ́lẹ̀ ní káwọn èèyàn náà wá sí ìmọ́lẹ̀ alẹ́ sọ so ó ní mo fi ní tá ẹ bá gbọ́ ẹ máa rí wípé nínú ọ̀rọ̀ Ọlọ́run torí wípé ọ̀rọ̀ Ọlọ́run náà ló fi gbélé mi lọ́wọ́ ọ̀rọ̀ Ọlọ́run náà ló dẹ̀ gbọ́dọ̀ gbé mi ró. òun náà mo sọ mo lórin ìwàásù ni. ẹ ti ṣètò abọ́ǹbì mélòó. ó ti tó mẹ́fà. ó ti tó mẹ́fà ṣó wà lórí social media fáwọn èèyàn láti rí. àwọn kan ti wà ń bẹ àwọn kan ò tí ì sí níbẹ̀. ibo ni wọ́n ti lè rí báwọn èèyàn fẹ́ gbọ́ ìwàásù nínú orin. wọ́n lè rí ní naija loaded. naija loaded báwo wọn á ṣe béèrè ẹ̀. ọlánìkẹ́ ọládìtì jp. ọlánìkẹ́ ọládìtì jp á gbé àwọn orin tó ti wà ń bẹ̀ wá e. mo dẹ̀ mọ̀ pa wà lórí youtube náà bẹ́ẹ̀ni. kí ni youtube and yín kí lorúkọ tí wọ́n á fi wá yín lórí youtube. diadem of glory ministry. diadem d-i-a-d-e-m diadem of glory ministry ọ̀pọ̀lọpọ̀ á fẹ́ pè yín bóyá láti bá wọn sọ̀rọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ lè fẹ́ pè yín kẹ́ ẹ gbàdúrà pẹ̀lú àwọn adẹ̀lẹ̀ rí ẹni tí ó fẹ́ ìtọ́ni nípa ìrìn àjò orin nọ́mbà wo ló lè pè yín sí. zero eight zero. zero eight zero. five two. five two four six nine. four six nine. three eight eight. three eight eight lẹ́ǹkan sí ma. zero eight zero. zero eight zero. five two. five two. four six nine. four six nine. three eight eight. three eight eight ẹ̀yin èèyàn wa bàbá mi pf wá láti iléeṣẹ́ ìrànṣẹ́ kremik bàbá ti wà ń kalẹ̀ tí kristi ò bá tí ì dé a tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ mú kí gbogbo àwọn tá a jọ ìrìn àjò àti àwọn tó evangelist ọládìtì ọlánìkẹ́ o. Oh jp lórúkọ jésù ìwà láàyè ọlọ́run kò ní fi wá sílẹ̀ nọ́mbà tèmi rèé zero eight zero three three two six eight eight four six lẹ́ǹkan sí zero eight zero three three two six eight eight four six god bless you all. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. mercy mama miracle center níbẹ̀ ní orí èṣù ti ń fọ́ christ revival miracle center níbẹ̀ ní àṣírí èṣù ti ń tú wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀tùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ máa bá wa ká bàbá wa àti ọlọ́run wa our father and our God. adúpẹ́ ní ọwọ́ rẹ fún àkókò tí a wà nínú rẹ̀ yìí. we thank you lord because of the time we are in now. bíbélì the bible says. ìgbà mi ń bẹ ní ọwọ́ rẹ olúwa mo fẹ́ kó wà níbẹ̀. my time is in thy hand lord i want you to be there. ibi tí ọlọ́run bá sì wà. and wherever there is God. àlàáfíà wà níbẹ̀. there is peace there. yẹ kí àlàáfíà ọlọ́run. let the peace of God. kí ó farahàn nínú ibikíbi tí wọ́n ti gbọ́rọ̀ yìí olúwa. manifest in every way that this voice is being heard. ní orúkọ Jésù ni mo gbàdúrà. In Jesus Christ's name I pray. Àmín. Amen. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Mo ní ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. I declare again, glory be to God in the highest. Nínú ayé tí a wà nínú rẹ̀ yìí. In this our present world dispensation. ṣe òpin ayé. Which is the end of the world. Ayé tá a wà nínú rẹ̀ yìí ni Bíbélì sọ fún wa pé ó jẹ́ òpin ayé. The present world we are in now is what the Bible explained to us at the end of the time. Àwọn ọlọ́gbọ́n nìkan ṣoṣo ló sì ń kí kíyèsí. and only the wise will take note of this. àwọn aṣiwèrè ènìyàn wọn ò ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ náà. the foolish in the world do not believe in this world. pọ̀ káàkiri nínú ayé lónìí. we have a lot of deceivers in the world today. wọ́n sì wá gbogbo ọ̀nà. and they are using all means necessary. láti tan àwọn tí ìgbàgbọ́ wọn ò fẹsẹ̀ múlẹ̀ jẹ. to deceive those who are not sound in their faith. ó ti pẹ́ tí àwọn wọ̀nyí ti wà. and these people have existed for a long time. ó tilẹ̀ wá ń pọ̀ sí i ni. and they are even increasing on daily basis. kò sí ohun tí a lè ṣe sí. and there is nothing we can do about it. bí ó ṣe máa pọ̀ sí nìyẹn. that is how they will continue to multiply. nítorí a kò bà ìwé mímọ́ jẹ́. because the bible is not being misquoted. àwọn ẹlẹ́tàn yóò máa pọ̀ sí. the deceivers will increase. wọ́n máa tan àwọn ènìyàn àwọn èèyàn yóò sì máa tan wọ́n jẹ. and they will be deceiving people and people will be deceiving them. èṣù ṣiṣẹ́ gidigidi láti mú kí ìjọba rẹ̀ ó sí i ni. the devil is working vigorously. purposely to increase his kingdom. ìdí nìyí tí irú oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí fi wáyé ní irú àkókò irú èyí. and that is why these kind of things are happening in time like this. àwọn ènìyàn ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun. people are eating sins as if they are eating food. wọ́n sì mu bí ẹni mu omi. and they are drinking unrighteousness as if they are drinking water. tó bẹ́ẹ̀ tí àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ̀nyí fẹ́ẹ́ lè máa mú kí àwọn ènìyàn ṣẹ̀ Jésù. To the extent that these false teachers can make people to deny Jesus. nípa ọ̀rọ̀ dídùn ẹnu wọn. by mouth oratories. kí wọ́n lè mú kí àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn lè máa pọ̀ sí i. so that they can have a lot of disciples believing and following them. ṣùgbọ́n ohun tí ìwé mímọ́ sọ. but hear what the Bible says. nípa ìkẹyìn ayé tá a wà nínú rẹ̀ yìí. concerning the end of the time that we are in now. ẹgbọ́n tí ó wí o. hear what it says. matthew orí keje ẹsẹ̀ ìkẹẹ̀dógún ó sọ báyìí pé ẹ máa kíyèsí àwọn èké wòlíì tí ó ń tọ̀ yín wá ní àwọ̀ àgùntàn apanijẹ ìkookò ni wọ́n nínú. gospel of matthew chapter seven verse fifteen beware of false prophets which come to you in sheep's clothing but inwardly they are ravening wolves. ohun tí bíbélì wá fi ń yé wa fi ye wa nibi ni pé. what the bible Bible is explaining to us here. Ẹ máa kíyèsí wọn. nípa ọ̀rọ̀ ẹnu wọn. By the words of their mouth. Nípa ìṣesí wọn. By their actions. Kò sí bí wọ́n ti ṣe lè gbé ẹ̀tàn káwájú rẹ̀ tó o ní mọ̀ pé ẹlẹ́tàn ni wọ́n nígbà tó bá fi ara rẹ̀ jì fún Jésù Kristi. There is no way they can adopt to deceive you if you are totally in line with Jesus you cannot be deceived. ní ẹsẹ̀ kẹrìndínlógún. and in verse sixteen. èso wọn ni ẹ̀yin ó fi mọ̀ wọ́n ènìyàn máa ká èso àjàrà lórí ẹ̀gún ọ̀gàn tàbí èso ọ̀pọ̀tọ́ lára ẹ̀wọ̀n. ye shall know them by their fruits. do men gather grapes of thorns or figs of thistles. bíbélì wa sọ fún wa pé ní verse eighteen igi rere kò lè so èso búburú bẹ́ẹ̀ ni igi búburú kò sì lè so èso rere. And the Bible tells us in verse 18 A good tree cannot bring forth evil fruit, neither can a corrupt tree bring forth good fruit. Jẹ́ kí n sọ òtítọ́ fún ọ. Let me tell you this truth. Ó mọ̀ wọ́n nípa èso wọn tí wọ́n bá ti wá sí ọ̀dọ̀ rẹ̀. You will know them by their fruits when they come to you. Ẹnu wọn lè máa dùn. Indeed, they can flatter. Egbon gbọ́ tí ó wí. Hear what it says. Ní Matthew twenty-four eleven. Hear what it says in Matthew chapter twenty-four verse eleven. Wòlíì èké púpọ̀ ni yóò sì dìde, wọ́n ó sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. And many false prophets shall rise and shall deceive many. verse thirteen wípé ṣùgbọ́n ẹni tí ó bá forí tì títí dé òpin òun náà ni a ó gbàlà. and verse thirteen says but he that shall endure unto the end the same shall be saved. ẹ tún á gbọ́ ohun tí twenty three wí twenty four. and lis ten to what verses twenty three and twenty four says. ní ìgbà náà bí ẹnìkan bá wí fún yín pé wo kristi ń bẹ tàbí lọ́run ẹ má ṣe gbà á gbọ́. then if any man shall say unto you lo here is christ or there believe it not. kí ló sọ pé kẹ́ ẹ má ṣe ṣe. what does it say you should not do. ó ní ẹ má ṣe gbà á gbọ́. he said you should not believe them. ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń bọ́ sí wọn nìyẹn torí pé onígbàgbọ́ nínú ọ̀rọ̀ dídùn ẹnu wọn tí ṣe pé òtítọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ. this is where many commit error. verse twenty-four kí ló tún wí. what does verse twenty-four say. nítorí àwọn àwọn èké Kristi àti èké wòlíì yóò dìde wọn ó sì fi àmì àti ohun ìyanu ńlá hàn tó bẹ́ẹ̀ bí ó lè ṣeé ṣe wọn ó tan àwọn àyànfẹ́ pàápàá. verse twenty-four of chapter twenty-four in the gospel of Matthew says for there shall arise false Christ and false prophets and shall show great signs and wonders in so much that if it were possible they shall deceive the very elect àwọn wòlíì èké wọ̀nyí. these false prophets. tàbí àwọn olùkọ́ èké. or these false teachers. tàbí àwọn apostoli èké wọ̀nyí. or these false apostles. kò sí nǹkan tí wọn ò lè fi ara wọn pè. there is no title they cannot arrogate to themselves. ẹlòmíì gan pàápàá lè sọra rẹ̀ dọ́lọ́run. some of them will even call themselves God. ohun tí bíbélì wí nìyẹn o. and that's what the bible tells us. àwọn wọ̀nyí orúkọ wo ni bíbélì pè wọ́n. what is the name the bible calls this bíbélì category of people. bíbélì pè wọ́n bí òkú ènìyàn. the bible calls them the dead. ẹ dẹ̀ gbọ́ nǹkan tí ó sọ nípa àwọn òkú yìí. and hear what the bible says about the dead. torí pé ibi tí òkú ènìyàn bá wà ọ̀rọ̀ òkú ni wọ́n máa sọ jáde lẹ́nu. because where a dead man is it is deadly things that they will utter out. ó dẹ̀ di dandan àwọn èèyàn bíi tiwọn òkú ni wọ́n máa sí abẹ́ àkóso wọn. and surely deadly people like them will be the one that we gather to listen to them. nítorí ibikíbi tí òkú bá gbé wà for wherever there are dead, verse twenty-eight. verse twenty-eight. matthew twenty-four ni mo tún kà yìí. we are still in matthew chapter twenty-four. verse twenty-eight nítorí ibikíbi tí òkú bá gbé wà ibẹ̀ ni àwọn igúnnugún kójọ pọ̀ sí. For wheresoever the carcass is, there will the eagles be gathered together. Arákùnrin àti arábìnrin. Brothers and sisters. Mo rọ̀ ọ́ ní ìṣẹ́jú yìí o. I want to employ you at this minute. Ẹ̀tàn ni èṣù ń lò lákòókò yìí the devil is making use of deceit at this time. láti fi gbá àwọn ènìyàn kúrò ní ojú ọ̀nà òtítọ́ sí ojú ọ̀nà àìṣòdodo. to clear away people from the way of the truth into the way of damnation. nípa ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́. by false teachings. láti máa tàn wọ́n jẹ. to deceive them. ẹ wo ohun tí ìwé éfésù orí karùn-ún ẹsẹ̀ kẹfà wù let's check Ephesians chapter five verse six. ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rọ̀ asán tàn yín jẹ nítorí nípasẹ̀ nǹkan wọ̀nyí ìbínú Ọlọ́run bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. Ephesians chapter five verse six let no man deceive you with vain words for because of these things cometh the wrath of God upon the children of the disobedience. ẹ gbọ́ ohun tí bíbélì tún wí. hear what the Bible says again. ní Éfésù orí kẹrin. in Ephesians chapter four. ẹsẹ̀ ìkẹrìnlá verse fourteen. kí àwa kí ó má ṣe jẹ́ ìwé mọ́ tí à ń fi gbogbo afẹ́fẹ́ ẹ̀kọ́ tì sí wa tì sẹ́yìn tí a sì fi ń gbá kiri nípa ìtànjẹ ènìyàn nípa àrékérekè fún ọgbọ́nkọ́gbọ́n àti múnisìn. Ephesians chapter four verse fourteen that we henceforth be no more children tossed to and fro and carried about with every wind of doctrine by the sleight of men and cunning craftiness whereby they lie in wait to deceive. sátani sọ fún éfà wípé. satan told eve. wọn kì yóò kú ikúkíkú kan. you will surely not die. bọ́n bá jẹ èso tọ́lọ́hún ní kí wọ́n má jẹ if you eat the fruit God instructed you not to eat. èṣù ń sọ fún ádámù àti ifá wípé nínú ìtànjẹ rẹ̀ wípé irọ́ ni ọlọ́run pa. the devil was telling adam and eve in his deception that God is a liar. wípé yíyè ni wọn ó yè tí wọn bá ṣáà ti won ba èso. that they will surely live if they eat the fruit God instructed them not to eat. ìgbà tí wọ́n jẹ. and when they ate it ṣé wọ́n yè. did they live. tàbí wọ́n kú lẹ́yìn tí wọ́n jẹ èso. or they died after they ate the fruit. dá mi lóhùn. answer me. ṣé wọ́n dàbí ọlọ́run. were they like God. genesis three one to nineteen ló ti gbé máa rí eléyìí ká. genesis chapter three from verse one to nineteen you can read this story. ohun tí mo wá fi yé ọ nísinsìnyí ni pé. what i'm explaining to you now is this. àwọn pọ̀ nínú ayé lónìí there are deceivers in the world. ẹ gba ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ wọn. do not receive their erroneous teachings. kò sẹ́ni tí ò ní ṣòro náà. there is no one without a problem. báwọn èèyàn máa gbanú ìṣòro láti máa fi kóyàn láyà jẹ. people are using the problem people are having as a means of deceiving them. tí ó ní ogun tó bá gbé tọ olórí ogun tó lè ṣẹ́gun tí ogun ò ní ṣẹ́ fún. there is no one that has a battle to fight and he brings it to the warlord who is able to overcome the battle that he will not help him out. má ṣe jẹ́ kí ẹnikẹ́ni ó tọ̀ yín jẹ. Don't allow anyone to deceive you. Ọlọ́run fẹ́ kí o di ọkùnrin nínú ìgbàgbọ́. God wants you to become matured in faith. nípa kíka ọ̀rọ̀ ọlọ́run. by reading the word of God. nípa gbígbẹ́kẹ̀lé orúkọ Jésù. by trusting in the name of Jesus alone. nípa fífi orúkọ Jésù láti fi kógun èṣù lójú. by using the name of Jesus to withstand any battle that is waged against you. gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́rọ̀ mi yìí. all you my hearers today. ọlọ́run fẹ́ kó di ọkùnrin nínú ìgbàgbọ́. God wants you to become matured in your faith. tí kò ní lè fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tì síwájú tì sẹ́yìn. so that no one will use wind and breeze or false teachings to sweep you aside. ìwé òwe orí kìíní. proverbs chapter one. ẹsẹ̀ kẹwàá wípé. verse ten says. ọmọ bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ìwọ má ṣe gbà. it says son if a sinner deceives you do not consent. mọ́sà sọ̀hún mọ́sà sí. do not run helter skelter. tó o bá fẹ́ ríru kúri tó o bá dẹ̀ fẹ́ gbọ́gbọ́ dúró pẹ̀lú jésù kristu ọmọ ọlọ́run alààyè. if you don't want your eyes to see strange things and your ears to hear strange things then wait on God the living God alone. ó dẹ̀ dá mi lójú pé. and I'm so sure. ẹni tó bá dúró ti ọlọ́run. he that waits with God. ojú ò lè tì. can never be disappointed. irú ẹni bẹ́ẹ̀ ò lè ṣìnà. such a person cannot be misled. bíbélì sọ pé mi ò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà. the bible says I will put your feet on the path. èmi yóò kọ́ ní ọ̀nà tí wọ́n rìn. and I will teach you the way to go. èmi yóò sì máa fojú mi tọ́. and I will guide you with my eyes. ẹ jẹ́ ká gbàdúrà. let us pray. ní orúkọ Jésù. in the name of Jesus. mo sì gbàdúrà pé àwọn tí Ọlọ́run gan. I pray that those that are genuinely of God. tí wọ́n sì mọ Ọlọ́run. and they know God genuinely. wọn kì bọ́ sínú pańpẹ́ wọn. will not fall victim of their traps. o ní bọ́ sínú pańpẹ́ àwọn ẹlẹ́tàn ènìyàn. you will not fall victim of the traps of